wọ́n máa rope ẹ̀ ìbùkún homes and property wọ́n máa rope ẹ̀ ò ní bọ́m̀bẹ̀ tó bá fìpò ya wèrè wàá mọ̀ pé ojú máa ń ti olówó ń gbà mí wo Adédoyin náà ó fi ọ̀rọ̀ Adédoyin ò fi kọ́gbọ́n bádédoyin ṣe lóun mọyàn tó wọ́n fojú ẹ̀ gbolẹ̀ ọmọ nobody. Timothy ọmọ nobody. àwọn èèyàn dìde fún un wọ́n dẹ̀ make sure wọ́n fojú ẹ̀ gbolẹ̀ wọ́n fojú ẹ̀ gbolẹ̀ tó yẹ pé kò fit in society ń bolo tẹ̀ tí pé ẹ̀ tán dájọ́ kú fún. ẹ kì í fọ̀rọ̀ lọ́rọ̀ kọ́gbọ́n ó ń ṣẹnu bílébílébílébílé ń galivanti yìí kan abádẹ́lá adájọ́ tó bá lọ lọ lọ sókọ̀ tó bá tẹ́wọ́ tó gbọ́ lọ sókọ̀ tó bá wá jẹ̀bi bọ̀ ńkọ́ jọ tó bá jẹ̀bi bọ̀ ńkọ́ bìkọ́ tí kà bá rojọ́ ìkàkọ́ ló máa dá tí kì bá ṣe pé bí situation nàìjíríà ṣe rí ìbá ní kí màá yín sọ fún ẹ pé kò ní ṣe ní court èmi ò ń ṣe lọ́ọ̀yà mi ò ń ṣe adájọ́ bọ̀ máa wá ibi tó ti jẹ̀bi àwọn lọ́yà ò ti yọ pé lọ́yà ò tí ì fún yìí ó jẹ̀bi náà ó jẹ̀bi máa yìí náà. ìwọ ni ìwọ yín yìí lẹ ń kó ságbára Gabriel nú tó agara Gabriel ònkọ́ ló employ máa yìí o kò ní any business ṣíṣe tó bá ṣe anything fún máa yìí ó ṣàánú ni bọ ìwọ ìbùkún yẹn ìwọ ìbùkún àti pásítọ̀ kí lorúkọ ẹ tó employ bọbọ yẹn ilẹ̀ ń dá wàhálà sí Agbala Gabriel lọ́rùn lórí ọ̀rọ̀ máa yìí because ibi mélòó lójú Àgbàlá Gabriel fẹ́ tó bó ṣe sọ̀rọ̀ lórí social media bó ṣe sọ̀rọ̀ yẹnyẹnyẹ ó pèsè orí ọ̀dọ̀ Justin náà ó bẹ̀rẹ̀ sí rojọ́ ó rojọ́ ó ti rojọ́ mọ́ra ẹ̀mẹ̀ náà ó sọ you said the truth tí má bẹ́ẹ̀ má bẹ́ẹ̀ extract àwọn ọ̀rọ̀ tó sọ síta wọ́n bẹ̀ yìí pé ó ti jábọ̀ gan ó ti jábọ̀ gan gbogbo ilé tó fẹ́ ṣe ẹ wọ́n ní kinní kan wọ́n ní kan lọ gbé wọ́n ní wọ́n lọ gbé ojú máa ti wọ́ gbọ́ yìí tẹ̀ tẹ̀ ń dúró dúró pé kí máa yìí lọ ṣẹ̀wọ̀n tó ń tẹ̀ fẹ́ kó ṣe kẹfẹ́ fìyà jẹ ọmọ tó bí ẹ dẹ̀ pera yín ní kristẹni ẹ̀yin lẹ́lẹ́ lọ sápamọ́ sábẹ́ àgbàlá Gabriel yẹn òun ni òun ni fádádì yín is your mentor and you see a man like this that is in need he is genuinely in need he has a child to cater for ẹ ti jẹ́ kọ́ mẹ́sìn ẹ ti jẹ́ kó dọmọ lọ́mọ láì ṣe kó kú àti ẹ̀gbọ́gbà tó wà lẹ́wọ̀n ó dẹ̀ ti ló ti padà dé ó lóun rí pẹ́ẹ́nì ó dẹ̀ wá sẹ́bí àṣẹ ayín ẹ̀wọ̀n nǹkan tẹ́ fi ṣe ẹ máa ẹ máa jẹ́ kí ẹlòmíì ẹ máa fi christianity sun ẹlòmíì ṣe ẹ̀yin lẹ́ ń control pastor you are telling him what to do you are the one dictating for him ẹ máa jẹ́ ẹ kàn máa jẹ́ káwọn èèyàn ètì Àgbàlá Gabriel for nothing ẹ̀yin dẹ̀ lẹ́ ń da ẹjọ́ rẹ̀ rú ẹ̀yin lovers all over the world ìsọnù. àṣírí máa tó tú if this man if he decided not to take this man to court right a máa dìde fún a máa donate fún a máa support ẹ a gba lọ́ọ̀yà fún a máa gba lọ́ọ̀yà fún máa yí ìbùkún homes and property if you decided to take this man to court a máa gba lọ́ọ̀yà fún máa yí ó máa fèsì lọ́ọ̀yà ẹ lọ́gba fan ọwọ́ ẹ̀wà tó bá fẹ́ gbà. ojú máa tì ẹ́ bójú ṣe ti Adédoyin ìka burúkú ìka ní ẹ̀nà gbọ́ngàn tí màá yín sọ ibo ló fi parọ́ inú gbogbo tí màá yín sọ ń àti nǹkan tó sọ ibo ló ti parọ́ tó ń pè ní irọ́ ni blackmail ni ó wá blackmail kí ni nǹkan tó fi blackmail ẹni sìn inú gbogbo ẹjọ́ tó rò kalẹ̀ yìí kí ni nǹkan tó fi blackmail ẹ inú gbogbo ẹjọ́ ọ̀rọ̀ tí ò kàn ẹ́ kò kàn ẹ́ now you don't know this man. ẹ̀yin ìka gbogbo ìka burúkú olówó gbó tí sílẹ̀kùn fólè. nonsense. ó fẹ́rẹ̀ ó máa faṣọ pínpín rọ̀kọ̀ ọba ni ó máa faṣọ pínpín rọ̀kọ̀ ọba ni ó máa faṣọ pínpín rọ̀kọ̀ ọba mú ìdí nìta fi pé kò ní ẹ̀fù pé kò ní kò ní rálá nu you know how much ti contribute táwọn èèyàn ti ń gbéra pé anonymous people don't worry i will pick this thing i will do this i will do this i will do that ẹni tẹ́ rò pé ó lè kò lè rí àánú ni ẹni ẹ bàbá yìí sì tó ní kò lè wọ́n lè dá five naira fún ọmọ almost two hundred and fifty thousand naira ló ló ló náà ti dá fún báyìí tó máa lọ fi gbalé ó dẹ̀ tún máa rí jù bẹ́ẹ̀ lọ tọ́lọ́ náà máa ṣàánú ẹ̀ àfi tó bá yẹ pé kò repent genuinely ló kù bọ́ tó bá yẹ pé lóòótọ́ ó ti fi ayé ẹ̀fọ́ ló ti change ó ti kúrò lọ́nà gbogbo ọ̀nà tó ń rìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó sùn dé ẹ̀wọ̀n ó máa ráàánú gbà ó máa rí àánú gbà ẹ̀yin ní kẹ́ ẹ sanwó iṣẹ́ tẹ iṣẹ́ tẹ ẹ ṣe fún tó ṣe fún yín tẹ́ ẹ bá san ọlọ́run máa yọ nínú àpò yín gbogbo ọlọ́run máa yọ gbogbo èyí tẹ́ ẹ ń ṣe tánà díẹ̀ tẹ́ ẹ jẹ́ ó ṣiṣẹ́ báwo lẹ́ ń ṣe máa máa wá sí chọ́ọ̀chì even gan ẹni tí ẹ mọ̀ rí kó má jẹ́ pé ó pásítọ̀ kó jẹ́ pé mẹ́mbà church mẹ́mbà lásán òun ni tó wá ń sunkún tó ń sọ pé bí ń pa àwọn oní tb ọmọ ẹ lọ́wọ́ kò nílé lórí kò ṣe kò ló dẹ̀ lọ́mọ lọ́wọ́ wọ́n ti gba ọmọ lọ́wọ́ ẹ̀ ṣé kò yẹ ká ẹ dìde ràn lọ́wọ́ fún un àfi ibi tẹ́ ti máa rówó gbà gbígbà lè lè gbowó lọ́wọ́ èèyàn ẹ̀yin ò lè náwó síta. owó owó owó kárí mi lè máa ná ṣé yẹ kọ́rọ̀ máa yí ìdórí social media how much do you want to give this man if you give this man five hundred thousand naira pé okay sadakata mo ṣe mo ṣe fún ẹ àwa yìí gan tá a dá àtàlẹ tá a tàlẹ à ń fún yàn án ṣoore tó tó tó à ń empower àwọn èèyàn fún yàn lówó àárọ̀ ọmọ ní school a rán ọmọ ní school ọmọ mẹ́ta ni mo rán ní school tí mo sanwó school wọn and anything tó bá pàtẹ́ ni wọn àwọn widows tí mo help wọn ló ń kà. ẹ máa pera yín lólówó lówó ẹ lè ṣàánú èló ni ẹ fẹ́ fún màá yìí ìwọ́n sọ pé kó lọ sórí social media ẹ ó máa gba yàrá kan fún un ó máa fún un ní two hundred thousand mo ló tán lóore bá tán lóore bá parí ló bá tán kó lọ sórí social media kó lọ sọ kó lọ sọ wípé kí ni kó lọ sọ wípé kí ni ṣé kó lọ sọ pé òun ò ṣiṣẹ́ fágbàlá Gabriel ni àbí ṣé kó sọ pé ẹ sanwó fóun ni kó sọ pé òun parọ́ mọ́ yín ni kó lọ sọ wípé kí ni ẹ máa máa búlì èèyàn àwọn èèyàn tù sálẹ̀ bẹ́ẹ̀ ṣe búlì bẹ́ẹ̀ wà jí nìyẹn Bewaji sọ nǹkan tó tó nǹkan ta pẹ̀lú Agbala Gabriel instead of you to listen and talk to Agbala Gabriel ẹ lọ búlì ọmọ yẹn débi tó yún bàjẹ́ lára ẹ̀ gbogbo òṣìṣẹ́ rárára tẹ̀lé dánwò nílò òyìnbó ẹ lọ Nàìjíríà ẹ máa ẹ máa galifá ẹ máa papá bí kíni Ọlọ́run ló máa mú yín Ọlọ́run máa mú gbogbo yín ẹ ẹ gbogbo yín ẹ ń support rárára nítorí pé ó jẹ́ pastor so fucking what. àwọn wèrè tí wọ́n kó rẹ̀rẹ̀rẹ̀ bá òun lélẹ́yìí. he may have his own ó lè ní ìwà titi ẹ̀ náà lọ́wọ́ o òun náà ní ìwà tiẹ̀ lọ́wọ́ because tí ò bá ní ẹni tí wọ́n bá kọ́ ní ìkà tó bá ṣe ìkà wà nínú ẹ̀ ni. tí Muyideen ẹni kò lè sá ó sá ẹni kò ju tọwọ́ ẹ̀lẹ̀ ó ju tọwọ́ ẹ̀lẹ̀ ẹ tún lọ ń bọ ẹ tún ṣépè fún ẹ tún threatening ẹ̀ ó tún rọ̀dọ̀ yẹ̀ lọ gbàdúrà àwọn èèyàn ń ràn lọ́wọ́ èyí kan tún jáde ẹ tún bẹ̀rẹ̀ sí ń takulẹ̀ whereas pastor yìí náà kúnlẹ̀ láàrin àwọn ìyá kan lẹ́ni tí wọ́n bẹ̀rẹ̀ sí ń rọ̀jò àdúrà lé lórí níbẹ̀ so ó máa important ní àdúrà abiyamọ ìyá ọmọ dẹ̀ ń ṣàdúrà fọmọ ẹ̀ ẹ tún gbẹ́jọ́ ẹ tún gbé yẹn gbá dání ẹ tún gbẹ́jọ́ ẹ tún bẹ̀rẹ̀ ẹjọ́ wèrè lórí ẹ̀ ẹ tún fẹ́ blackmail àwọn ẹni ẹlẹ́ni tó lọ help ẹ̀ tó gbéra láti odidi Àbújá ẹ láwọn náà ń kọ́ Muyideen ṣé Muyideen yẹn gẹ́gẹ́ bí ọmọ kékeré ìwọ Yàyà Gàmbàrí ṣé wọ́n lè kọ́ wọ níbi ọgbọ̀n bọ ọjọ́ orí ẹ̀yẹ èyẹ kan lè máa sọ fún ẹ pé kó lọ ṣe báyìí kó lọ ṣe báyìí àbòfin pé bẹ́ẹ̀ lórí Muyideen kú ni owó ni ò sí lọ́wọ́ rẹ̀ náà ó lọ́pọlọ ó lè ẹ̀jẹ̀ dẹ̀ ń flow body ẹ̀. kí ló máa ń ṣe yín ná tẹ́ bá ti ní change díẹ̀ lọ́wọ́ ẹ̀ ní jẹ́ ká mí. òun kó tọ̀gìrì àwọn land grabber gbọ́ tó ń talẹ̀ ó láwọn ọmọ tó ń gbalẹ̀ tó máa ń talẹ̀ àwọn àwọn ayákìlẹ̀ gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ ìbùkún mo sọ bẹ́ẹ̀ ìbùkún homes and property because ó láwọn boys tó ń bẹ ṣiṣẹ́. ẹni tó bá ti ń talẹ̀ gbogbo àwọn bọ́ọ̀sì àwọn nǹkan àwọn èèyàn tó máa ń wà ní sàkání wọn nìyẹn ṣé Mr. Tọ́pẹ́ yìí wá kéré nínú ayé ni ọmọ fifty four years old fifty four years he has spent half of his life in prison ọmọ connection tó ti máa ní bẹ́ẹ̀ ṣe máa ń fẹ̀mí ara yín dègbodò nìyẹn ṣé irú máa yìí ló yẹ kó máa gbé mu sí ẹni tó bá tiẹ̀ jẹ́ ní society ṣó yẹ kó máa gbé mu máa yìí tó bá lọ tọwọ́ bọ ìjẹ́nìyàn rẹ̀ tó bá pajúdà sí ẹ tó bá jẹ́ kí kó lọ kó ronú sẹ́yìn ìbùkún homes and property ẹ jẹ́ sọ fún ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹnu tí mo fi ń bẹ sọ̀rọ̀ tí n bá fi gé òbí fún ẹ má jẹ́ o bọ́ tí mo bá sọ̀rọ̀ fún ẹ lọ la etí ẹ kó gbọ́ bíkọ́ o ò lárò jinlẹ̀ o ò ronú jinlẹ̀ kó tó máa wà kó tó máa jẹ́ pé ó fẹ́ dì pẹ̀lú máa yìí kò sí nǹkan tí máa yìí máa lose pátápátá wọn sẹ́ǹdẹ̀ padà sẹ́wọ̀n tí bá ṣe pọ̀ ọmọ ẹ̀ nìkan náà ni mo fi fún ọmọ kékeré yẹn òun nìkan ni mo fi fún àti health condition ẹ̀. ó jẹ́ máa bá bá ó jẹ́ máa fi ẹ̀mí ẹ̀ ṣòfò kó má bàtà yé àwọn ọmọ ẹ̀ jẹ́ kó má kó má pa àwọn tó ní ẹ lẹ́kún kó jókòó ara ẹ̀ kó sinmi ẹ̀dọ̀. kéèyàn rí wàhálà ńlẹ̀ kó dẹ̀ máa tọwọ́ bọ̀ ẹnu ẹ̀ dẹ̀ gbó tètètètè ẹ̀jẹ̀jẹ̀jẹ̀jẹ̀ kó máa lọ sẹ̀wọ̀n níṣẹ́ ó máa fakọ pínpín ropo ọba ni who are you who are you. ó jọra lójú gan nonsense. irú òṣìṣẹ́ dáadáa wo nìyẹn ẹ dẹ̀ sọ wọn ẹ dẹ̀ sọ àwọn tó súnmọ́ yín ẹ dẹ̀ ẹ dẹ̀ ẹ dẹ̀ dehumanize wọn the same thing you did for uh, one of two one and two ni wà àti eleven and two six àbí kan six and five ni wà àti Bẹ́wàjí náà five and six ẹgbọ́n ọmọ ọlọ́mọ ẹ lọ fọlọ́pàá ẹ lọ tírẹ́tìnì ẹ lọ kọwọ́ ẹ̀bọ̀ wípé kò ní sọ̀rọ̀ mọ́ ẹ ilẹ̀ ẹ ṣọ́ọ̀tì ọmọ yẹn ọ̀pẹ tálẹ̀ǹtì ẹ̀ pa ẹ jẹ́ kó sọ̀rọ̀ ṣé kò ní nǹkan tó rí kó tó bọ́ kó tó tan kámẹ́rà ni ṣé kò ní nǹkan tó rí kó tó máa drag Àgbàlá Gabriel ṣé kò ní nǹkan tí Bẹ́wàjì rí ṣé kò ní nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn ẹ máa fọlọ́pàá intimidate àwọn èèyàn mo mọ̀ pé ká ní pé wọ́n yìí ti bá Muyideen ìrún tó sọ Muyideen ṣe ó jẹ lọ Muyideen ṣe ó jẹ lọ eléyìí máa lọ sẹ́wọ̀n ni why can't you stop your rubbish tó ń jẹ́ káwọn èèyàn drag yín why can't you stop Why can't you? All of you. Gbogbo kákọ́sì yín yẹn ẹ ṣe stop rádaràda tẹ́ ń ṣe tó jẹ́ káwọn èèyàn máa drag yín. Instead of ra àwọn sọ̀kẹ́ yẹn ó máa lọ sẹ́wọ̀n ni ó máa padà lọ sẹ́wọ̀n ẹ̀wọ̀n èèyàn náà ṣe ẹ̀wọ̀n fún. Màmá forí ejò ọmú. Àgékù ejò wọ́n ní ṣe ń máa ń ṣòro bí agbọ́n. Ìbùkún má forí ejò ọmú tó bá fi pé wọn lè mú ẹ kò sẹ́ni tó lè mú ẹ o lágbára o láwọn boys you can you can do anything you can do and undo my dear you better train gently ẹ tọ́lọ́hún ẹ tí tọ́lọ́hún ò lè mú kó tí ṣẹ̀dá onítàn Bọ́lá Ìgè dọ́là wọn ráwọn tó pa Professor Pella ta ni wọ́n arrest lórí òkú ẹ̀ èèyàn mélòó ló ṣẹ̀wọ̀n lórí ẹ̀ Fúnṣọ́ Williams ta ló pa kó jẹ́ ìrora kó tiẹ̀ jẹ́ ìyàwó kó jẹ́ ìyàwó Tinubu bí fipò yẹ kẹ́nu ẹ máa rí pépépé báyìí tó lè lórí ọ̀rọ̀ ṣùgbọ́n kínní ẹni tó mọ̀ rí òun ní business pẹ̀lú ẹ̀ ṣé mo jẹ gẹ́gẹ́ bíi ṣé gò ní ẹni ṣé ìyàwó ìyàwó gò ní ẹni ṣé ìyọ̀gbà ní ẹni wọ́n ń control church oní church ò dẹ̀ lọ dájẹ́ sílẹ̀ kọ́mọ̀ pé pásítọ̀ ní ìwọ ló ń kọ́ńtró kínní ẹ̀jẹ̀ kẹ́ni ẹlẹ́ni ṣe nǹkan tó fẹ́ ṣe ìjọ bọ́lọ̀ ń gbére fún bọ́lọ̀ ń tiẹ̀ bọ́lọ̀ ló kọlu ara ẹ̀ ní bọ́lọ̀ ló ni. ẹ̀ ní àdán ìvùn kò tiẹ̀ wá yé mi gan mọ́ pàápàá gbogbo wọn náà lọ́lọ́ ń kọlu ẹ̀yin yìí ilẹ̀ ń jẹ́ kéèyàn máa dáàtú wọn wọ ìbùkún homes and property yìí ẹ̀yin lẹ máa ń jẹ́ kẹ́yìn lẹ gbogbo yín gbogbo rádaràdà náà ló máa ń jẹ́ ló ń jẹ́ ká máa dé dáàtì àwọn àwọn wòlíì yìí àwọn so called pastors. kí ni rádaràdà gan ẹ ń tọrọ kẹ tó jẹ nínà má jẹ sọ̀rọ̀ ọlọbẹ yẹ o má jẹ má jẹ ó ti fẹ́ máa mọ̀rọ̀ jáde nínú mi o má jẹ́ kí inú bí mi o kí ni gbogbo rádaràda yìí tẹ́ẹ̀dá bá ń rin máa yìí máa ń tọ́pẹ́ yìí we hold we are going to hold you responsible we are going to hold you we will drag you we drag your ass on this social media mo láìkè e, wọn gan bóòdù òmùrọ sọ ìwọ gan máa di ó máa di spíkà ó máa padà sí spíkà lọ bèrè lọ́wọ́ Lizzy Anjorin ó padà di spíkà ni ńgbà wọn ńgbà wọn bẹ̀rẹ̀ sí ń wọ̀ òun ò tí ẹ ṣẹ̀ láìṣẹ̀ láìrò léṣù lọ́kọ ìbẹ̀wò ewu ní títí ẹ. nonsense ó ti fẹ́ máa bínú dánú bí mi o ẹ jẹ́ máa lọ ẹ jẹ́ lọ sùn ah ah Ewo dẹ̀ ló ṣì gan-an. wọ́n bẹ̀ ń bẹ́ sọ̀rọ̀ ní sùúrù ṣé kí ni ó máa faṣọ pínpín ìrọ́pọ̀ bá ní ó máa faṣọ ṣé wọ́n gbàdúrà kọ́mọ ti àbọ̀ kó ẹ lọ kó lọ ṣẹ̀wọ̀n. kò sẹ́ni tí ò lè rádànwò láyé yìí àdántán ni kọ́nà má jẹ́ kéèyàn rí. tó bá mọ tó bá mọ ọlọ́pàá tó mọ ẹnìbò tó mọ lọ́ọ̀yà tó mọ pé kinní kan kí ló ṣe yín ọlọ́run lè ṣèdájọ́ owó ẹ̀ before kẹ́ tó lọ ẹgbẹ́ máa yìí ẹ máa gbé máa yìí ọlọ́run máa ṣèdájọ́ ọlọ́run lè ṣèdájọ́ owó ẹ̀ àfi tí ò bá sin ọlọ́run lóòótọ́. kí ló ń ṣe yín náà. Ah. dẹ́dẹ́ mìíràn ọ mẹ́rin dẹ́dẹ́ mìíràn ọ ẹ trend gently now máa yí ni adúrú ìṣòro yìí ìwọ sì ń lérí pé ó fẹ́ gbọ́n lọ sẹ́wọ̀n. tó bá kú kí ni kú ẹ fẹ́ ṣe fún ẹ ṣé wọ́n lọ ọmọ tó wà lọ́wọ́ ẹ tó yẹ kẹ́ ẹ ti ẹ̀ mú ókè ẹ jẹ́ ká bá má yìí gba ọmọ ọwọ́ ẹ yẹn ẹ lọ wá ṣẹ́ṣe ẹ báyìí ẹ fọmọ yín sílẹ̀ sọ́dọ̀ wa bó ṣe rí olówó lọ́wọ́ tó ń brag tó rí olówó lọ́wọ́ tó olóore kan láyà wọn nítorí two hundred thousand naira oníkèlè ṣe one hundred and twenty twenty euro àbí one thirty euro tó tẹ tó bẹ́ẹ̀ one hundred and twenty five euro ló ń brag brag lé kó lọ sórí social media kó lọ ṣe kí nìkan ọmọ yẹn wọ́n ti mọ̀ tí mo lónìí ọlọ́dún ọmọ yẹn tí mo ti fi tọrọ. torí pé ó fẹ́ fún yẹn ní one hundred and twenty euro ló wá ń kàràmọ̀ nù kàràmọ̀ nù kàràmọ̀ rẹ̀ ẹ wá gbà mí kẹ̀. I was called yesterday with uh, Vodafone network to serve him you understand okay you are not a pastor. <laughs> you are not a pastor okay <laughs> no problem abẹ́ wa gbà mí ni máa yí ni wọ́n máa yí dẹ́ léfìrù kọ́kọ́ dẹ́ léfìrù kọ́kọ́ ń fi lè léfìrù kọ́kọ́ ó bá ti gbàjẹ́ gan kó jẹ́ gbàjẹ́ kó jẹ́ pé wọ́n ní wọ́n ìyẹn olóríṣà ní ẹ̀pẹ́ whatever tó whatever tó bá mọ̀ ibi tí máa pa ibẹ̀ ni máa gbà wà you don't know <coughs> èèyàn ṣiṣẹ́ fún yín ẹ fẹ́ sanwó fún ṣẹ́yìn ò pawó ni ṣẹ́yìn ò jẹun ni. òun náà wá gbé kámẹ́rà bọ́ síwájú kámẹ́rà ẹ̀ wá ń rojọ́ ta ló fà á ìwọ ìbùkún yìí ló fà á nà ìwọ ló fà á ìwọ ló fà á bàtí jẹ́ pé ẹ̀rí èèyàn gidi wá ṣọ́ọ̀ṣì àwọn oníbùkátà lẹ́kọ́jọ àwọn tẹ́ máa fi tọrọ bárà lẹ́kọ́jọ ṣọ́ọ̀ṣì báwo ló ṣe fẹ́ rí offering wọn ò ṣe bí offering ló yẹ kó máa jẹ ṣe offering tight ló yẹ kó máa jẹ kó mú tight wá fún Agbala Gabriel kó dẹ̀ mú offering kó mú owó kó mú owó mbẹ kó fi manage níbo tó pé àwọn oníbùkátà lẹ kó jọ ń ṣọ́ọ̀ṣì yín ẹ léèyàn gidi nínú ṣọ́ọ̀ṣì gbogbo àwọn tó ń ṣọ́ọ̀ṣì yín gbogbo wọn lè ń gbé wá tọrọ owó lovers all over the world. ẹ dẹ̀ mọ̀ kókó ẹ léèyàn gidi ní ṣọ́ọ̀ṣì báwo lè ṣe fẹ́ kí pásítọ̀ jẹun ẹ mọ̀ pé kò sẹ́yìn gidi tó ń wá ṣọ́ọ̀ṣì yín ẹ ní branches káàkiri ṣẹ́rù yín ni máa ní branch ṣẹ́rù yín ni irú yín ni mo bring branch. àbínú ti ń bí mi ni mi fẹ́ bínú. Justice for Iyabeji will continue. No distraction ọ̀nì ìyá àbèjì no distraction wọ́n lo eh, Dorcas wọ́n lọ sọ pé tí gbogbo wa bá dákẹ́ tán tó bá padà wọ́n òun bọ̀ wá fẹ́ nìkan lẹ́yọ̀kọ́ èmi níṣò tèmi fẹ́ ṣe fún ẹ wàláhì jáde wá ẹ̀yin ọmọ Dorcas tẹ́ bá wà níbí ẹ sọ fún máa ṣe ṣó fún ẹ bàjẹ́ wàá ranjú tójú ẹ máa fẹ́ burst sí di kámẹ́rà mo lè gbọ́ lidé nítorí títì tó bá jáde wá tó ṣẹnu pẹ́tẹ́pẹ́tẹ́ pẹ́tẹ́pẹ́tẹ́ kan tó tún bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ tó ń pa èmi gan máa ṣe ṣó fún ẹ. ìtí mo sọ fún àwọn ọmọ ẹ tí many people sọ dọkasi ti fọ́nbù ẹgbẹ́nu yín lọ́wọ́ ẹyẹ ṣe ṣó ẹyẹ defend rádaràda òun náà padà wá ṣe náà dákẹ́ and you think because of dákẹ́ ìwọ wan brag pé you are coming to do tó bá ti dán tó everybody bá dákẹ́ tán you will come wà á mú ẹnìkan oníkọ̀ọ̀kan wá ṣe kinní kan ee my dear akọ́kọ́ máa kọ́kọ́ ba monetization jẹ́ ná gbogbo wa kò sẹ́ni tó máa gba kọ́bọ̀ àwa ṣe ṣú ọ̀fẹ́ àwa ṣe ìpolówó ọjà ọ̀fẹ́ fún maxuma báàgì àbí kí lorúkọ ẹ̀ bẹ́ẹ̀ ṣe tọwọ́ bọ péjì yẹn èmi náà ń bọ̀ mo rẹ kẹyìn ni mo ń ṣọ́ yín bẹ́ẹ̀ ni jẹgba yẹn pàpà lọ́rọ̀ ọ̀rọ̀ lẹ́pa àtẹni tó mọwọ́ àtẹni tí ò mọwọ́ everybody gbogbo wa àní a máa ṣe ṣú ọ̀fẹ́ lórí social media yìí fún matuma bag ṣe é pé mo sọ ẹsà board ṣùgbọ́n mi dáadáa màá tún kọlù ẹ lẹ́ẹ̀kan sí màá náwó màá kọlù ẹ lẹ́ẹ̀kan sí torí mo pé ìwọ ló ṣiṣẹ́ yẹn ìwọ ló ṣiṣẹ́ yẹn múra sí èmi ò fi owó Facebook jẹun mo ń ṣe show ìgbà tó bá wù mí mo ń jáde wá mo kàn máa ń ṣẹ̀fẹ̀ ni eléwu mi ò gbowó lórí social media you understand ìwọ ni ìwọ tó yẹ pé àti jẹ orí social media ó máa sọkún ní orí tó gbẹ lórí ìgbà àwọn yọmọdé ìgbà àwọn yọmọdé sáṣẹ orí tó gbẹ tó gbẹ lórí tó ṣe ńgbà kásà yẹn yìí tiẹ̀ ọ̀pù kí mo orí bó ṣe rí ó héjì wá ni gbogbo nǹkan gbogbo nǹkan rọ́ọ̀lù ẹni bí ìkúnlẹ̀ rọ bá rọ mo ń bọ̀ mi ò ti jẹ ṣé ló ṣe ó ṣe rè ṣọlá àgbà kan ló pè ṣọlá wo ló pè ṣọlá àgbà tí ò tí mi lẹ́nu tí mi lè sọ̀rọ̀ ló pè wàá ṣe bàbá ńlẹ̀ mọ́ tilẹ̀ ṣé ló lórí bú ni ẹ wọ ẹ jẹ́ kí n máa lọ ó dàárọ̀ thank you so much for joining me i really appreciate you ọmọwùmí tosan tosan baba gaddafi um, bob j um, susan um, ta ló wà ń bẹ ta ló wà ń bẹ ṣé mo rántí ṣé mo rántí sọdí ṣìnà um, tatúni tatúni tatúni náà ẹ pọ mi rántí mi rántí mọ́ but ẹ má wọrí i love you jesus knows you gbogbo Ọlọ́run Ọlọ́run ló mọ̀ yín Ọlọ́run mọ̀ yín ó máa dírẹ́sì ilé yín god bless you thank you so much for joining me really appreciate him ah ẹ wálé ẹ wálé náà ibi mo ti lè rorúkọ yín ah eh, mufti Manchester God bless you Kẹ́mi Òjòlówó um, ah ibo ni mo ti ń gbọ́ yìí Bobby J everybody gbẹ̀yìn baba Gàdáfì gbogbo ẹ ṣé gan ni God bless you eh? uh, I really love you let me leave you love you and leave you and have a very good night onílọ́jọ́ ajé o àtúntì bọ́ sọ́jọ́ ajé ẹ̀yin nàìjíríà ọlọ́run mo kàn mo mo mo ọlọ́run àní ẹ kàn ṣe mí bákan bákan mo gbé ká lónìí kí n má lọ ọ mo dé ó yẹ kí n bọ̀lẹ̀ ó yẹ kí n bẹ̀rẹ̀ holiday week yìí o mo cancel ẹ̀ ọlọ́run ara mi dẹ̀ tí wọ́n wọ holiday gan seriously honestly ẹ̀rìbó ẹ̀rù ojú mo ṣe wúrẹ̀ mo ti lọ bíṣẹ́ látàárọ̀ anyway god bless you let me leave you and love you. Good night. Bye.